ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد هذا الله wọn na lọ́wọ́ bá ti yá máa dúpẹ́ fún ní gbogbo ìgbà nítorí kí orí wa kò lè bá máa pọ̀ sí i ọlọ́run àbẹ̀wò nínú àwọn máa dúpẹ́ o torí àwọn tí máa dúpẹ́ ọlọ́run wọn dáadáa àwọn àwọn ọmọdé ọmọ àwọn tá à ń gbé fún ọkọ pẹ̀lú náà ọwọ́ àròyìn náà ó ní iná bùkẹ́ àrà àrídá ṣàkóso ọjọ́ ẹrú ṣe tí máa ń dúpẹ́ fọlọ́ ọjọ́ ẹrú ṣe tí máa ń dúpẹ́ ẹjọ́ ẹ̀rí gbomi ilẹ̀ oníkàdáríkà náà gbé sí ìṣàkóso ọlọ́run fi àwọn àlẹ́ tí ó lè máa dúpẹ́. ó ṣe wí pé irú oore tó sọ fáwọn tí ń dúpẹ́ ọlọ́run ló sọ fáwọn náà ìjẹ́ àbùjẹ ọlọ́run bọ́ lọ́ba rẹ̀ wà Muhammad sallallahu alaihi wa alihi wasallam ànábì fi ọ̀rọ̀ ọ̀rọ̀ nípa àkókò oríire bá ti máa ń sọ nínú ẹni tó bá fẹ́ oríire tí ò ní wẹ̀ yìí pápá àti gbogbo ò bá àdókò dupá gbogbo ẹsẹ̀ kalẹ̀. fún ìlànà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀kọ́ pọ̀ ọba arípọ́ na nábì nínú àwọn ọrọ rẹ nínú àwọn àṣẹ àti nínú àwọn nǹkan tó nínú àwọn nǹkan tí àwọn tí wọ́n bá gbé tí wọ́n bá tí wọ́n bá ṣe kó wá ìdá ẹ̀kọ́ wọn náà ní wípé àwọn àìsàn àìsàn oríṣiríṣi òun lọ́lọ́run bá fi wá ìwòsàn fún bàrà sí ibi ìgbìlẹ̀ wọ́n lọ bẹ̀rẹ̀ sí bàrà àìsàn ọkàn ọlọ́run bá fi ìlànà anábìá Muhammad sọ̀rọ̀ àjẹsìn rẹ̀ tó mú wá ọlọ́run bá fi wá wọn sàn. àìsàn tara ìwòsàn wòsàn na náà bẹ́ẹ̀ lóríṣiríṣi lóríṣiríṣi nínú àwọn tí wàá máa ṣe ẹ̀dá pàápàá jùlọ ẹni tọ́lọ ẹ̀dá ni ẹni àwọn

ìyẹn ló jẹ́jẹ́ wípé ibi tá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ibi tó ṣe wípé àwọn ìkíni nílọ̀ ìwániníṣọ̀ra nípa ìwà burúkú yìí wọ́n pàá jùlọ tí a bá mọ̀ ní kí ẹnì kan ṣe yàngarí àbíkó ṣe mọ́tò mọ́tò àbíkó padà dá sápàdà sí gbogbo ẹwọ sọ ẹ̀kọ́ ọ̀rọ̀ àti ìmúlẹ tí kí ló kó bá kí ló kó bá nítorí mọ́tò yìí mọ́tò mọ́tò yìí àbá wàsítákìwárọ wọkẹ ẹhán sẹkìwárọ tá àbùkún tá nílẹ̀ àárẹ àwọn afọ irun mi ọlá pàtàkì mi náà rí ọlá pàtàkì orí ìdá ní ẹni tó ọdún ṣe ṣe dúdú fún ibi ẹrọ̀pọ̀ ibi ìpẹ̀jọ́ pọ̀ mọ́mi ojú dá o sì gbọ́ láti ibi iná wọ́n sọ a nàgbà Musa alayhi salatu wa salam àti Nabiyullahi Harun alayhi salatu wa salam لبشرين مثلنا وقومهما لنا عابد ẹwọ̀rọ̀ wọ́n ní àná nínú لبشرين مثلنا abáre èèyàn méjì bíi ti àlàwọ̀ wà gbàgbé وقومهما لنا وقومهما لنا عابد ó yẹ pé àwọn tí wọ́n ń pè ní èèyàn àwọn kan tẹ́lẹ̀ àwọn gbogbo fáfámìlì ẹrú tí wà ní àwọn ẹni mùsùlùmí Ìgbọ́ta ndị rẹ̀. Ìgbọ́nilójú ti fèrè àwọn náà àtàwọn èèyàn rẹ̀. Ibo já sí fún ẹ̀ dáhùn. Ìpanu ibo ti sọ ẹgbọ́n padà já sí. Ẹ dáhùn ọ̀dà kọ́ọ̀rù nìkan. Kọ́ọ̀rù nìkan. Kọ́ọ̀rù ìnáma òtítù. Àlà ìgbàlẹ̀ ní lójú ni ẹ wò ọ̀rọ̀ pé ọlọ́run ló ṣe ẹnì kan ẹ̀rọ dábọ̀ ẹ̀pà yẹn ti o ìmọ̀ tó yí òun sí òun fi ní ogun tán ilé mi jẹ́jẹ́ pé àwọn Yorùbá ní ìgbéraga ìṣẹ́gbẹ́ ìgbéra sánlẹ̀ bí láéláà rẹ̀ ṣe wulẹ̀ kọ́ òkè kó dọ́pàá lọ́wọ́ lẹ́nu. ìyẹn wá ní hadithu méjì láta lọ́nà torí náà ìkẹta náà wọn tọ́ka sí wọn ò sì gùn púpọ̀ àdè ní jẹ́ kí ẹjọ́ tá rò lórí wọn náà púpọ̀ aláàfáà ní abu sa'id ní ìfòdòrí wàhálì ọ̀rẹ́ ọ̀dá ojú mi ti fo hadithu kan fọ́ bá ń وركب الحمار بالأسواق واعتقل الأشياء وحال الرحى وجه من ذلك يتلى تلى من المية قداد يقول عبي انت عفشا يبدو من ذلك وقاد يتلى من العز إزاره والكم رياءه رداؤه فمن زرعني بشيء منهما الضبط òun ló tẹ̀lé yẹn bọ̀ọ́jà padà síbi tòkè yẹn náà aláwọ̀ ọ̀rẹ́ rẹ̀ tàkọ́ bọ́ọ̀lá rasulullah sallallahu alayhi wa sallam mustakbaro man akala ma'ahu khadim wa rakiba al-himar bil aswaq wa ataqala ash-shaa wa halabaha tẹ̀lé lẹ́yìn muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó kó alẹ́ kọ ìrẹ̀lẹ̀ yìí ẹ̀kọ́ kí lọ́wọ́ ẹ̀kọ́ wa ẹ̀kọ́ ìrẹ̀lẹ̀ kí ni ìrẹ̀lẹ̀ ní èdè lágbọ́ tàwáàdọ̀ ìtẹríba náà ní ìrẹ̀lẹ̀ sára ìlú jẹ́ àwọn ìkẹ̀kẹ́ ń bẹ tá a bá ń ṣe ó wa ìtumọ̀ rẹ̀ òní wípé a fẹ́ gbé ẹ̀wù mọ̀tòmọ̀tò wọ̀. àwọn nǹkan wà láwọn nǹkan náà ó ní àwọn nǹkan tó àmì bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó kà sí ẹmọ gbọ́ ó ní mọ̀ sítákìwà ẹni tó mú kìí ṣe onímọ̀tòmọ̀tò kìí ṣe onímọ̀tòmọ̀tò táà nìyẹn man akala ma'ahu ọ̀dìmù ẹni tó gbé oúnjẹ kalẹ̀ báyìí tí ẹrú ẹ̀ tí ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ ọmọ ọ̀dọ́ rẹ̀ nínú ayé wa ní ìsìnkú wá nínú àwọn ọmọ ìjọba ah, eléyìí èso wò ló ń bọ̀ ẹ dákun yẹn mílíọ̀nù ló lè ṣe rẹ̀ èèyàn mélòó ló lè ṣerú ẹ̀ láyé ìsìn ṣe ẹ rí ọdún orí tí wọ́n ń sọ yìí fọ́ọ̀dún mọ̀ ń tọ́jú ẹrú ni o ṣé ìsọmọlábí kì í tún ṣe àwọn ọmọlábí tí wọ́n kàn ti ṣẹ́ lábẹ́ èèyàn wọ̀ ẹ̀rù tó ní ayé tí wá ní ṣe àìmọye ọmọlúàbí ní ṣiṣẹ́ lábẹ́ ẹni tí òní màá ṣùgbọ́n òun bọ́ wọn ní ṣùgbọ́n òun láwọn tó fi sípò tó ga bí bá ń tẹ̀lé mi síbẹ̀síbẹ̀ sáwọn èèyàn rẹ̀ ní láti wípé káwọn àti púpọ̀ àwọn káwọn àjọmọ̀ táwọn àti nání táwọn ọ̀gbẹ̀gbẹ̀ táwọn ẹni bá wọn tún lẹ̀ ṣe kódà tó bá wọ ibòmíì nínú ilé ó lè di wàhálà rẹ̀ torí ẹlòmíì wọ́n máa máa fún níbi tí ń gbé níbi ilé ajá oní ọmọ sùn lẹ́yìn kó wá ṣiṣẹ́ mi lẹ́kọ̀ọ́ sì máa lọ́kọ́ fọwọ́ tó wá ìgbà tí máa fọwọ́ ni lẹ́yìn kó gbálẹ̀ tó wá ìgbà tí máa ń ni ẹ lọ wojú àwọn tí wọ́n bá ń ṣàgárà nílẹ̀ lábọ́ àwọn tó ju ojú wọn rí tó tó sì gba pásítọ̀tì lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ìjọba ní ẹni bá wà wàkú wà yóò ṣe kí lórí epo rí ọlọ́sọ àánú wa ṣùgbọ́n ẹni tó bá ní ìwà rẹ̀ lẹ̀ débi òun àti ọmọ ọ̀dọ́ ẹ̀ tàbí èyí tí wọ́n ń pè lẹ́rú jẹ́ tí ò sí láyé ní wọn. ìrẹ́bì ní pé hadith wà tó ti lálàáfíà yìí pé ọmọ ò lè san ẹ̀tọ́ àti ìwọ̀ tó bí rẹ̀ tó nílò rẹ̀ kò lè san tán tí bàbá rẹ̀ ní lórí ẹ̀. àyàfi tó bá rí bàbá yẹn lẹ́rú ló kù kọ́ wà àtọ̀sọ̀mọ̀dọ̀ ọ̀nà àyè. in that case bí ìgbà tó ṣe pé bàbá yẹn náà ṣe sábà bí àti wáyé rẹ̀ nígbà tó ṣe láyé tẹ́lẹ̀ wọn náà ti ṣe sábà bí àti sọ bàbá àgbẹ̀rẹ̀ tó wà ní ayé ìgbà yẹn tó ní san nítorí rẹ̀ ṣe fún bàbá rẹ̀ ṣe fún ọlọ́run kò sọ àwọn fún ẹrú bí ẹni tí ò sí mo ti sọ pé ẹrú kan fún mi bí ẹsìn wáyé wípé ọba kan fẹ́ kú wọ́n wá ṣe wà sí ìyá kalẹ̀.

ya bàbá kú tí wọ́n rí yìnyín lọ́mọ bá bú ọkọ̀ gbà àṣetà bàbá òun kò sí jíjọ́ mẹ́rin ọ̀kan ihe. lọ́dún òjò gan ṣùgbọ́n kò yìí èèyàn kọ́ mọ̀ á sí lù kò sí rí bàbá bọ̀ níyà ọdún sáwọn tí wọ́n pè fún fún sẹ́ńkó lọ da

ó wá kó díẹ̀ ẹni tó bá lẹ́nu lórí kí wọ́n lẹ́lẹ́nu ojú bàbá rẹ̀ sọ fún mi kí gbogbo tó wù mí ń kí ń gbé ẹrú rẹ̀ wọ lórí gbogbo ìbánilógún ẹ̀sẹ̀ yìí ẹrú òjẹ́ kankan ọlọ́mọdé gbogbo tí ó bá a dáàbò bọ́ sí gbèkún ẹrú ọlọ́mọdé ọba ọlọ́mọdé sọ àlọ́ ọmọdé kó fún àṣọ ọmọdé náà mùsùlùmí mọ̀n akẹ́lẹ̀ ọmọ àbúrò ọ̀dẹ́ ẹni tí ẹrú ẹ̀ ẹni tó mọ ọdún ẹ̀ tí máa ń jẹun pẹ̀lú tí wọ́n pé ọ̀nà ara wọn. nílẹ̀ haúsá bẹ́ẹ̀ ti rí nǹkan tó súnmọ́ nǹkan báyìí. ẹ dáhùn àbàbò olówó kọ̀ọ̀kan lẹ́tọ́ níwájú ta àwọn báyìí àwọn èèyàn kan wà àwọn èèyàn wà jẹun bẹ̀rẹ̀ alẹ́. rí ọ̀dà pọ̀pọ̀. wọ́n wá fi báyìí àwọn èèyàn ti mọ̀ bọ̀ nínú báyìí wọ́n sí àwọn kan yóò tàn án kalẹ̀ alùpùpù jẹun ẹ wá jẹun tán nígbà tó wà bíbí iná ìtajà àbí tẹ̀ka ló fẹ́ wọ́n tó bọ̀ ọjọ́ kejì òun yóò jókòó sí ibi ìpè kan pẹ̀lú àwọn kan àwọn ọmọ jẹ tiwọn àwọn tí wọ́n wà náà yóò lé ilẹ̀ báyìí fún un bí ẹ ti wá máa ń jẹ ẹ ní ní ìbẹ̀rẹ̀ lọ wá ń bí ẹnìkan bẹ ní Sókótó yẹn

ìgbẹ́jọ́ ìwé ọkọ̀ òní tí ìṣẹ̀lẹ̀ gbogbo ní àbí gbogbo ìkálẹ̀ ṣe ayẹ tó bí bá ti ń lọ wà ní ti mọ àti ìjẹ tí ṣe ń lọ afáwà ni ọlọ́run bá ṣe dáadáa fún kó ṣàlékún dáadáa fún kó wà sàn án lẹ́sìn wọ́n wá ní ìṣesí kan ó ní pé oúnjẹ ọ̀sán ẹ̀yin tẹ́ wá kéré wọn tẹ́ wá láti táwọn fẹ́ fẹ́ kọ́ bí ẹgbọ́dọ̀ àwọn èèyàn ti wá jẹ n'ọnwa ya ma ya dị èyí máa wò ó pé kí àwọn akẹ́kọ̀ọ́ lọ́dún na tó lọ máa jẹ́ lóúnjẹ ló máa lọ jẹ oúnjẹ tẹ̀lé àwọn yòókù àwọn ọmọ yìí kí ṣe ṣe kò béèrè ẹ̀ wọ́n mú wa o wa Ndị agha na-ekwu na ọ bụ spageti ezinụlọ Ibrahim, àwọn ọmọ jẹ́ àwọn èyí náà wọ́n jẹ́ ní wọ́n n'ụwa ọ̀dọ̀. ti níbi yóò lè o lẹ́yìn káàbá tó gbẹ́jẹ́ ó tó gbẹ́jẹ́ rẹ mọ́ tiẹ̀ láti máa ń jẹun ó ní ìgbà wo ti máa ń sọ láwọn ẹ̀ bẹ́ẹ̀ mọ spaghetti ẹ lọ kọ́ bí wọ́n ṣe spaghetti lọ́dọ̀ àwọn mọ́sán àwọn sáà ń ṣe spaghetti kì í ṣe spaghetti òfin yóò wà ńbẹ ẹja gbígbẹ ó wà ńbẹ àwọn ẹja wọn tí wọ́n ṣe ṣe oúnjẹ mọ́ tó wá ní gbẹ tó nínú fẹ́ẹ́rẹ́ pẹ̀lú ẹgbẹ́ ìwẹ̀ ní ibẹ̀ káàkiri ọmọ wájú àwọn ọgbà ń kù sí káàkiri ẹwà ọmọ tó ọlọ́ọ̀sà ara wa tọ́lọ̀ ń bá aṣọ wọn lẹ́sìn náà tọ́lọ̀ ń bu àánà láti rí kájú bẹ́ẹ̀ ní kálẹ̀ ní spaghetti máa wọlé lé ní ìlú ọ̀rọ̀ ìgbà tí mo sọ márùn-ún mẹ́rin ni o pẹ̀lú láti orúkọ rẹ̀ bí o ń lọ àámẹ́rin àbáhùn ó dáhùn ní ṣìkà wa kìí ṣe àwọn tí wọ́n a wá láti máa ṣe fún torí pé fi inú yín lẹ̀ wá síbí kò yẹ kó lẹ́tùn máa ná ka tán báyìí lọ́wọ́ bá mi lè wá jẹun ti irú ìgbàgbé káwọn afọ máa ṣe ní ọlọ́run ṣàánú wa ṣe ni bàbá wa kan bẹ nílùú wa yìí ọlọ́run kò bá kẹwọn nínú ọ̀nà táwọn fi ṣe dáwà òní pé wọ́n máa ń ṣe tẹ̀sí ìbẹ́yà lọ́jọ́ àràmísì gbogbo ọjọ́ àràmísì wọ́n ṣe tẹ̀sí wọ́n ṣe tẹ̀sí ìtàmà wọ́n máa ṣe lọ́sẹ̀ ọ̀tún wọ́n máa ṣe tẹ̀sí so ìdá àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ tó gbé gbẹ́gbẹ́ tẹ̀síìrì yẹn wọ́n gbìn àkàrà ọjọ́ àwọn tó bá wá pọ̀ sí ìpín ọjà àwọn èèyàn kan wà wà ní ilé dákọ ibẹ̀ ni o àwọn ó jókòó báyìí bàbá òní gbogbo àwọn tí wọ́n jókòó tí lóko tí pé àwọn tí máa wà wájú lé wọn wọn ń súnmọ́ ẹgbẹ́ bí wọn ṣe ṣe tẹ̀sí sí ìròyìn gbé irúgbó òru ń bá àwọn tí wọn háká bẹ́ẹ̀ tèmi àkàrà ti tán. nígbà ẹ̀yà bí wọ́n ti gbé àwọn tí ń jà kàrà wọn gbà ẹjọ́ àkókò máa sí máa ibi dáadé ṣe tẹ̀sí ìrù ọ̀pọ̀lọpọ̀ wọn tún dọ́mọ bàbá nǹkan tó jáde láì. wàláhì níbi kí wọn máa ṣe dáadáa sáwọn yìí irinṣẹ́ dáwà ọ̀tọ̀ ń jẹun pẹ̀lú rẹ̀ yóò fẹ́ràn rẹ̀ àbí ẹ̀ka yóò fẹ́ràn rẹ̀ ìjọ rẹ̀ ní ìjà gbogbo ìgbàgbé ẹ̀rọ tí wọ́n bá fọwọ́ ká bó oúnjẹ rẹ̀ ní wọ́n lé lóhùn ní jẹun mo dépò pé ẹ̀rọ àbá ti ṣí bíbọ nínú oúnjẹ kan náà àwọn èèyàn jọra wọn lójú lójú pé ọlọ́run ṣe dáadáa wọ́n ní wàá ó ti gbà ẹ̀máàrọ̀ bí àṣà bẹ́ẹ̀ náà ni ẹni tí ń bá ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ láàrin ìjà tí ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ láàrin ọjà táwọn ìṣẹ̀lẹ̀ pé ẹni tó bá gun nǹkan nínú oko ẹni kankan ni wọ́n rí ẹni tó bá gun kankan láàrin àdúgbò ọjà kára àdúgbò rẹ̀ nìkan ni bọ̀ ó gun láàrin ìjà sẹ́wọ̀n gbé ọjà èèyàn tí mẹ́bẹ̀ẹ́ ṣe kékeré gbogbo agboolé gbogbo àdúgbò kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjà míì gbogbo òdúró bẹ̀rù ẹ̀jẹ̀ síbẹ̀. eré ń tọ̀ ìtumọ̀ rẹ̀ ní pé tí ẹ̀ bá fẹ́ gun nǹkan àgbọ̀n tí ó dọ̀la tí ní ògùn yóò gbọ̀n àǹkan mi yóò bẹ̀ sùn. bẹ́ẹ̀ àwọn ẹ̀rù kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n fi kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀rù kò ní tàbí kàn di ẹ̀rù sílẹ̀. eré ń tọ̀ tó ṣe é irú bá a lè mú lóyún sí ni pé àwọn ọkọ̀ tí ìsọ̀kọ̀ ńlá ńlá ẹni ọlọ́run bá fẹ́ níbẹ̀ ni ẹni tára tí ẹni tára ní ẹni pé nígbà yẹn ó kéré léèyàn tí kì í ní nǹkan bí ẹṣin bí nǹkan fi òun fún ọkọ òun làwọn ó ní kò ní nǹkan kan kò àti ẹ̀ṣẹ̀ ẹni bí òṣè ní ìkankan sì ní ẹ̀ṣẹ̀ tí wọ́n fẹ́ lọ mẹ́rin ó ní kò ní àti ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn òun ló wọ́n á bá mú ìgbà máa tọ́jú ìgbà ìṣe wàhálà yẹn pọ̀ fún wọn ṣùgbọ́n kà ṣe ọlọ́run àwọn táwọn bẹ̀rẹ̀ ayé ní ìsìn náà kọ́ lọ́ọ́ ṣàánú kí wọ́n pọ̀ láti torí ìgbà tí wàhálà àtiṣẹ́ tí ń ṣe pọ̀ ó padà lọ́kọ̀ bí ojú màmá ẹ̀. sẹ́ńtì bàbá rẹ̀ padà fún lọ́wọ́ bàbá rẹ̀ wọ lè sọ fáwọn èèyàn ti lọ ilé ọkọ kò sí ti tán lórí ẹ̀. àìlẹ́kọ̀ọ́ ẹ̀sìn orí fi ọmọ mi ti lọ ilé ọkọ ọ tó di ẹni tí ó lọ nǹkan ẹjọ́ bùkátà òbí gbò ló jáyé kí ni iṣẹ́ kí ló ti ṣe ìgbà tí fàájú màá di ọlọ́ra ní àádọ́ náà lọ nílé ọkọ rẹ̀ tó ní pé àpá ọmọ lọ hàn lọ́wọ́ rẹ̀ kí ló wá ṣe wá

kọlọ̀kọ̀ sàǹkọ̀ ẹjáde yẹn mọ́ wà àtàkọ̀lẹ̀ ṣáà bí náà ni ẹni tó mú ẹran bí àkùtà àbí ewúrẹ́ tó kì mọ́lẹ̀ mo ní ó kì mọ́lẹ̀ nítorí wípé kì í ti ó fẹ́ fún ara ẹ̀ ó ti ní bí wọ́n ṣe máa ń ṣe àwọn tí wọ́n máa ń ṣe ó yé wọn yorùbá ìgbà tí ló fi ẹsẹ̀ rẹ̀ sáàrin ojúgun rẹ̀ méjèèjì ṣe mọ̀ pé ẹ̀yìn ó níbi tí ọmọ ìran wà tí wọ́n ti fún wàrà tí wọ́n á kan wọ́n fà síwájú kí àyè ni ó lè bá yọ́lẹ̀ sọ tí wọ́n ìtumọ̀ rẹ̀ ní wípé tí ọmọ pé iṣẹ́ yẹn iṣẹ́ ọmọ ọ̀rọ̀ ni. tó bá wá rí tó ara rẹ̀ tí wọ́n á fún fún ara rẹ̀ àmì tá a bá wùlẹ̀ ká dé àti tó bá wùlẹ̀ ká dé náà láwọn tó tó bá àwọn àfẹ́ lómi kọ́ àyàn tó kọ́ lọ́gbọ̀n ìyàjọ wa yóò àyàn ni tó bá àwọn àfẹ́ lómi ìfẹ́ lọ bá ń kọ̀ wá àyàn ẹlòmí ìjókòó báyìí ìjọba ẹ mú àmì ìjọ ẹ̀rọ ọba àwọn kìíní wa síbẹ̀ dàbí ẹ̀kọ́ òun ló súnmọ́ o yàrá ni wàá mú kìíní yàrá fún mi ìyọnu mọ̀ sáré wọ̀ ni sálárì yóò dé sálárì yìí. ọlọ́mọ ṣe wá lórí gbogbogbò ọlọ́run bọ́lá yìí tó bẹ̀rẹ̀ má jẹ́ kí iṣẹ́ ìtọ́run ọgbà wọn pẹ̀lú ìjà rẹ̀. àdìsí bó ti kéré ọmọ yìí àwọn ẹ̀kọ́ kan bẹ̀rẹ̀ àwọn ẹ̀kọ́ kan ọwọ́ àwọn rẹ̀. wọ́n ní ọkọ̀ àdìsí àná àti yáàdà ọ̀hánì mú àyíyá nù. الأكل مع الخرم أو حلب الشعر ونحو ذلك ينفي الكبر ويظهر ويظهر القلب منه الله أكبر ومن نعم، ثم في حديث توقع في أتقطع من بيجا من بيت ومن كنا نعم الشيعة مكة أما أن كان يوجد فيها لما أريد أن يعني. lílẹ̀ máa fọ́ èèyàn má kúrò níbi ìjọra rẹ̀ lójú. Tí ẹ̀ bá ń ṣe àwọn akẹ́kọ̀ọ́, ó rò pé ẹ̀rẹ́ tó mi náà lè máa dá àwọn akẹ́kọ̀ọ́ kan ṣe. Ẹ sì pé wọ́n gbọ́dọ̀ ṣe ògbó nǹkan fún mi. Ibi bẹ́ẹ̀ ni mi bá jókòó sí. Ibẹ̀ lọ́mọ ọ̀dọ́ ògbó ń jọra wa. Ibẹ̀ ni ó ti jẹun. Ibẹ̀ lọ́mọ ọ̀dọ́ ti wá kábọ́ tó bá rọrùn kí wọ́n bá sanwó ó bá sanwó ni. lóṣù tó burú níbi dájọ́ ìjọba fún ìyàwó kẹ́yìn àjàǹtà kan wá kábọ̀ òun èlò òwò mo rò kára yìí nìtí ṣùgbọ́n at least kódà ní ẹ̀kọ́ ìsìláàmù ni pé bí ọmọ ọ̀dọ́ bá dún jẹ wá bá ń fún yàn tí yàn jẹ tán kí yàn ṣe oúnjẹ yẹn kò kéèyàn lẹ́jẹ̀ ẹ̀ kódà tó yàn àti ò bá ti lè lọ. yẹn ṣe pé káwọn ogun ẹ̀ wọ́n ń jẹ báyìí ìwọ ẹlẹ́tọ̀ọ́

kò sí bẹ́ẹ̀ nìkan ní ilé kan o ọ̀dọ̀ wa wọ́n sọ̀rọ̀ ọmọ ọ̀dọ̀ wa wà ní ọ̀dọ̀ wa wà ní ọ̀dọ̀ tí kálukú ti ró sọmọ́ jì ẹ pé kò sí pé òtẹ́ẹ̀lì ní gbàngàn sálárì náà ní kálukú èyí tí làwọn dà púpọ̀ ìjẹ́ ìjẹ́ wọn ìgbé tí àwẹ̀ ọ̀mọ̀dọ́n àti ìṣe àwẹ̀ lófin ẹlòmíràn ní máa bẹ́bí ti máa pààyàn tètè bá ní ẹbí pààyàn yóò mú pé kí ni ń jẹ́mẹ̀ because àwọn èèyàn dáńbẹ́ ibi ò lè pọn aláìláì ọlọ́wọ́ ní ó gbà wá mo ti gbọ́ ìtàbí ọ̀kan rí tí wọ́n ní ẹnìkan wọ́n fi lè rè pé láti lọ́dọ̀ ti di ayé kí lè kí tó bà á mọ́ jù lọ ìṣẹ̀lẹ̀ sí. ọmọ nǹkan ẹ̀kan ni lẹ́yìn yẹn kò tó wọn ní ìbànújẹ́ kankan mọ́ kí wàá ní ìbànújẹ́ náà ọlọ́jọ́ kan bẹ̀ àwọn ń lọ ilé ìwé tàbí àwọn àti ilé ìwé wọ wọ́n fi mọ́tò wọ́n fi mọ́tò gbìn àlọ́ wọ́n fi mọ́tò gbìn àwọn mọ́tò àwọn wa ní fọ́ọ̀tù lójú ọ̀nà gbogbo ọgbà tí dáìbà ti pọ̀ rí kíní ẹ̀ṣẹ̀ wọ́n lọ gan jésù àwọn àríṣe wọ́n wá nílì láti gba takisí ìgboro fáwọn láti gbá wọn lọ ní pé bàbá tó bọ̀ jù láti lọ́dọ̀ ìgbà yẹn òun wọkọ̀ gbòòrò tí ìyẹn lè gbé ọ̀pá ìwọ́n ti wọ̀ tó lónìí tí wọ́n ti káyé ọ̀kadà tó ń dìbò tí wọ́n gbé ọ̀tọ́ ọ̀mà ní díẹ̀ díẹ̀ wọ ọwọ́ máa ní tó lónìí ẹ̀mọ́ ìyá báyìí báyìí ní o báyìí báyìí lórí títì kan atọ́ka àtọ́bi wọ́n kọ́ akọ̀ wọ́n tó ju àwọn ọmọ ogun gúúsù tó wọ́n sì bọ̀rọ̀ sọ ní ọdún sọ̀rọ̀ wọ́n tó láwùjọ yìí tẹ́nìkan wá ní gbọ́gbọ́n ọ̀run jẹ́ jù láti jọ tó ti dáyé ohun ìbànújẹ́ mi ṣé bí pààrọ̀ ẹ̀ dáhùn ṣé bí pa àwọn èèyàn ń bẹ bẹ́ẹ̀ tí àwọn ọgbọ̀n ti ń jẹ́ àti láì pé kò sí wọn àní máa ń jíjá kébi ọpá rẹ̀. ọlọ́run kọ́ wọlé tó bẹ̀rẹ̀ kọ́ fi àjà wá náà. àánú rẹ̀ pọ̀ náà ọlọ́run jẹ́ ọmọ ilé máa jẹun tí n gbéra nílẹ̀ bí yẹn bá ga. bí mi náà bí nǹkan yẹn ó máa jẹ́ kẹ́mi èèyàn máa lọ tí èèyàn bá ń tí wọ́n bá gbé oúnjẹ wá síwájú báyìí. tí èèyàn bá rí ibi tí ti ń jẹun ẹ̀rọ lọ́wọ́ báyìí ẹ̀rọ lọ́wọ́ báyìí ẹ̀rọ lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ náà ni kí ẹ náà wọ yíká ṣèbí ká fún ààrẹ ẹ̀ náà ẹ̀ kú gbogbo wọn nígbà yẹn kò sí ẹni tí ò lọ bí àwa náà ń jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àti iṣẹ́ oko díẹ̀ díẹ̀ a máa máa ṣe àwọn tá à ń bí ní ìṣe làwọn lè má máa ṣe oko sí ìgbọ́n gbogbo àwọn àgbà tí wa kò sí ni náwó àmọ́ yóò kéré ni ó máa ṣe oko sí nígbà àwọn ọmọ tèmi nìsín wọn ò dáko ní láti èmi gbájú máa ń máa roko ní ilé sọ pé bàbá ìlú bẹ̀rẹ̀ oko yìí ní ìmàgbà náà mo sá gbẹ̀dúmọ̀ pé mo máa ń roko mo máa ń dìpò a máa ń lo oko gbogbo fún bàbá sọ pé bí bàbá bẹ̀rẹ̀ tá a ti fi lábẹ́ àwọn tó bí wa ẹ wá jẹ àá ní gángègè bó ní ẹsẹ máa ń gbàgẹ àwọn àbí bó ní ẹsẹ máa ń gbàgẹ sọ̀rọ̀ sọ gbìyànjú gbìyànjú ọjọ́ ti lọ dáhùn bó ní ẹsẹ máa ń gbàgẹ ọmọ tẹlẹ àwọn gbẹjọ lọ ọ̀ràn ló ń gbàgẹ. ọ jụrụ ọjụ ikpe ha egosi bọọlụ mma ga-eso ha wọn kọjọ tí wọn kọjọ tó fún ìwà ha sọ ṣe é gbẹmẹ ọmọ Yorùbá à ìka ń bẹ ẹgbẹrọ mọmọ yìí àwọn àwọn abụọ ni wọn mú mi ní ìlú wọlé ẹgbẹrọ mọmọ

kóró àgbàdo sábàdó ní kóró kóró oró oru oru nìkí sí oru bí wọ́n ti wá dùn wọ́n gbẹ́lẹ̀ ìyẹn gbẹ́lẹ̀ yìí bẹ́ẹ̀ ló lè dìbò tí ó dùn tó ọwọ́ kan àbí àtẹ́lẹwọ́

àtàwọn jẹ́ ìdí pé kó ṣe tó kó níbẹ̀ ọmọ bá ń bẹ̀. Ní ká lóko dídẹ tí ń sá fọ́kọ dídá nìyẹn. Ọlọ́run kò ṣe dáadáa fún wa. Àwọn nǹkan báyìí tí ẹni ẹni tó bá rí ara rẹ̀ ó dájú kálukú báyìí ní rẹ̀ ń ṣe pẹ̀lú àìlùkọ kálukú náà rẹ̀. Tó bá gbogbo àwọn nǹkan olóòmọ̀ ṣe tí ó máa fà torí pé tó ọba ẹni jẹ́ onígbàrú tó ń bá lọ bẹ́ẹ̀ ọ̀ kẹ̀tẹ́ ọba kẹ̀tẹ́ wọ́n lẹ́nìkan àwọn àfáà wọ́n wá súnmọ́ ẹni tó wà ní ìjọba rẹ̀ wọ́n bá ní pé jẹ́nì kò ṣáájú. ìgbà tó wá fi ara dúkù ó wà ṣe mistake tí ọ̀dà rárá ìgbà tó ń kírun ẹni ẹ wá gbà ń kàlà ọ sọ̀rọ̀ sí ẹ̀kọ́ sá sọ̀rọ̀ sí níṣe ju olórí nígbà tí e ẹ wá ní èmi náà ṣáájú pé òun ìwọ náà ṣáájú ẹ mọ tí ó fọ ibi bá tí àwọn ṣe ṣe àwọn bá fún wa alágbègbè ẹgbẹ́ kámọ̀ nígbà àwọn nígbà kéèyàn yẹrẹ èèyàn lẹ̀ bó o bá ṣe ń rẹ lẹ̀ sí ìwé rò kéèyàn ní pípọ́ máa yẹpẹrẹ ara rẹ káàkiri o àwọn akéwì yẹn mọ̀jà ṣùgbọ́n mọ́jẹ̀ẹ́rin aláyà gíga ní tẹríba bí àwa tó ń tẹríba ṣùgbọ́n lọ́wọ́ sí ìwọ̀n gíga pọ́lọpọ̀ ọ̀làjú rẹ̀ ó ṣe àgbéga fún àwọn bọ́lẹ̀ fún àṣìkò ilẹ̀ dáadáa ìwà burúkú yìí ọlọ́pọ̀ lẹ́yìn àti ipò ìwà burúkú ṣàìtọ́nù sì máa ń lò láti fi mú ẹ̀dá ọlọ́run ọba wa ó fi wá ṣùgbọ́n ilẹ̀ ọjọ́ ti lọ lágbàá sọ́nà ọlọ́run àwọn àmọ́ సవాళ్ళతోనే మాట్లాడతాం నా ఇదే ఇదే రెండు వేల ọ̀dà àgbọ̀ ìṣà tí ò bá síríṣì kankan tó bá ṣẹ̀rí àwọn ọ̀ràn yẹn ni kó dà tó bá jọkọ̀ bàbí àti gbọ́ ìpè ìrún ọ̀rẹ́ kó lọ ìyá kí ló wá ń bí iná ẹ